Good morning. fúnlẹ̀ wa orílẹ̀-èdè wa náà ni káwa gbéga ká gbéga sẹ́yìn. ìgbàgbọ́ wa ni pé bá a ṣe bẹ́rú bẹ́ẹ̀ náà ni a bí ọmọ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́. One love. We should use one love. Let's work towards it. For the forward fún oore àti àlékún. ọmọ Oòduà ti dé. Come to your right position. You are the one, the shadow of a black man. Good morning, everyone. that is watching me around the globe. I've, as all of you have already know me, I always speak the truth and I will continue to be saying the truth. It's only God that can guide and save human being, not human being. Ọlọ́run nìkan ni ẹ̀dá àbò kó fi bo gbogbo wa káàkiri lọ́wọ́ àwọn ẹni tí ara wọn tó kọ òótọ́ ọ̀rọ̀. Right now, as you people are seeing me, look, check my topic today. The Yoruba youth has a question from the northern leaders who are their slave ta ni ẹrú wọn right now there is a head of newspaper that come out yesterday mi ò mọ̀ bóyá ẹ̀yin èèyàn mi ẹ ti rí go and check Sahara reporter ó sọ̀rọ̀ lórí ẹ̀ the northerns claim that the southern west they are their slaves ipe ẹrú àwọn ni àwa ọmọ káàárọ̀ oòjíire ó jẹ́. So I feel both to ask any, any one of them on the issue. You understand me? On the issue of on that question that Yoruba are not a slave of any tribe in Nigeria. How are you? So Yoruba are not a slave of anybody in Nigeria. We are from Odudua. That's our foundation, that's our father, that's our origin. Look at the students going around me. That's what we are saying. The Nigeria system of government is not working. It's only working for the poor, it's, it's only working for the political leaders. You, you see them, as this time of the day. That's why I've been trying to discourage this. I've been explaining to these guys that are going in the front that Yoruba nation is the holy way out. As you are seeing then I don't know the purpose of where they are at outside at this time of the day. They're supposed to be in their lecture room, according to what I'm seeing. But due to Nigeria is not working, the country is not working. It's a fraudulent country which mixed together by Lord Lugard. In my own place, I don't recognize Lord Lugard as an hero. A Lord Lugard is a even, is an evil spirit that's caused this problem to all Yoruba people in the southwest because here, our white men stand so on the yìí they know what is going to happen most in future wọ́n mọ̀ tó máa ṣẹlẹ̀ lọ́la lọ́túnla they know that when Yoruba gets their nation gbogbo àwọn resources wa tí wọ́n ń kó lọ sí outside country they will not able to get it again that's why tí Lord Lugard tó fi ṣe gbogbo àwọn aburú tó ṣe sí wa yìí ṣe understand but kí ni mo fẹ́ fààyọ ní àárọ̀ yìí is mò ń gba gbogbo ọmọ ẹnu káàárọ̀ òjíire sọ̀rọ̀ sí gbogbo àgbáyé láti béèrè lọ́wọ́ the northern leaders wípé who are your snake wane ne bawaninku wane ne bawaninku du gwamnoninmu ne koko du tsaikinmu mana du is it all our king or all our politician i'm asking the question i want you people to verify it i want you people to explain that speech that the southern the southwest are because up to now I've not get the question right. Who are your snakes? Ta Hmm? Is it our governors? Well, if you say our if you say our governors, I agree with you, hundred percent sure, because they've proved it many times. You understand me? The first time that I know that they prove it in this year, and it's clear to everyone that the, the, the Western governors, they are your slave. Is that the governor of Ondo State made his final decision wípé kí gbogbo àwọn Fulani X-Men kí wọ́n kó gbogbo nǹkan ọ̀sìn wọn kúrò nínú igbó ṣé you understand and the some governors wọ́n ṣe meeting ní north wọ́n dẹ̀ wá wọ́n dẹ̀ wá ń sọ fún Akérédolú pé kì í ṣe tó yẹ kó ṣe nù pé kò ní àṣẹ àti ṣe bẹ́ẹ̀ even our president come out or their president ó wá that's first excuse lórí ọ̀rọ̀ yẹn second incident tó ṣẹlẹ̀ ní Ìbàdàn ní last week lórí incident ṣáṣá market tí wọ́n jó ó di ìjọ kẹta síjọ kẹrin tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn gọ́vnọ̀ north again tó fi mọ́ gọ́vnọ̀ Niger State tí ìlú rẹ̀ ò tò tó yẹ pé almost eighteen people were kidnapped the day before yesterday eighteen passenger ni wọ́n kidnap gbogbo àwọn and they are requesting for ransom ṣé ẹnu tí ẹnu rẹ̀ ò ká ìlú rẹ̀ ló máa wá bá wa ṣe ìlú wa ní orílẹ̀-èdè Yorùbá ní Yorùbá state wọ́n wá wá wọ́n sọ̀sọ́kùsọ and we don't even know the outcome of the meeting because they know that what they are doing is wrong. So why is it that as if they are sure of what they are doing, why is it that they cannot do the public meeting so everybody can hear them? Tí o gbọ́ kó lè gbọ́ wọn. Why is it so they can't do it? Eh? But ọ̀rọ̀ tí wọ́n á lónìí wọ́n sọ ní àná ṣé understand it's now clear that is the all the governor of the southwest they are their slaves tẹ́rí ọ̀rọ̀ aṣèrè nìkan according to my experience in lèmi believe wípé ó máa ń yàtọ̀ ṣé understand tẹ́ bá wo last three four programs tí mo ṣe mo ní all the governor of southwest are slave of Fulani and Hausa ṣé ọ̀rọ̀ mi kò ti wá jáde báyìí so when you people follow my program n tó ń ṣẹlẹ̀ i'm going to tell you because i always tell you people that i know their attitude their behaviours and what they can do go and check my program in my last three four programs ó dàbí pé ìgbà yẹn mo sọ that all the south west governors are slaves of Hausa Fulani and present now they come it they come to public wọ́n wá sí public láti wá sọ pé yes all the south west are their slaves nǹkan tí a láti sọ nìyẹn náà so mo máa ń sọ fún yín about these people What you people don't understand is that I know, I know the truth, and I will continue to be saying it. Kàkà tí ọmọ olóore tí ó jìn sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìyanu. It's only God that can protect someone. I have the belief. It's only God that can protect. Èèyàn tí kò tí tó àsìkò kó kú tán bá pa kò lè have the belief because ọlọ́run ọba mi tó ṣe ààrẹ ní kúlọ́ aláhu hadu aláhu sọmọt lẹ́mí yẹdídí wọ́lẹ́mí yúlẹ̀d wọ́lẹ́mí yakuláhu húfọ́ hanahad ẹ dà kò ṣe ẹgbẹ́ tẹ́nu èèyàn tí ò bímọ ẹnìkan ò sì bí ó sì sáadá àwọn ènìyàn ká máa bímọ. Hmm? So that shows that it's only God that can save. and protect, not human being. I mean, understand. But what we are trying to tell you people this morning is that how that we like it or not, Yoruba Nation must stand. Because we've been working towards it. We've been working towards this. And I believe that all the world is watching us on this issue of the day. On this going issue, the United Kingdom are watching us. the US are watching us, even the Chinas. All of them, they know everything, what is going on. So recently now, the Northern come out and said, we Southwest, we are a sniff. So up to now, ṣé kò yẹ kí àwọn governors wa ní Southwest àtàwọn ọba wa kí wọ́n ti lo ọpọlọ àti òye tọ́lọ̀ fún wọn lórí gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí eh, it's time for them to use their brain, their medulla, their medulla oblongata. They should use it. Pé ah, àwọn ọmọ wa ń pariwo, wọ́n ń pariwo. Àṣé gbogbo ohun táwọn ọmọ yìí ń sọ, they are saying the truth. But did them care about us? I don't think they care about, they did not care because they after their cows. They are worked. they don't value a human being life look at that um, upper of Iwo nínú tá à You know, the man come to the public you understand me they even invited him they invited him and the man said um, he can allow all the Fulanis to come to Iwo and he's going to give them uh, what, what, what did the movie said As àsìn òun máa fún ọ ní ìwé ìgbélú did that make sense ṣé ó mú ọpọlọ àbí làákàyè kankan lọ́wọ́ ṣé ó mú ọpọlọ àbí làákàyè kankan lọ́wọ́. Yes, we must end this country. We are going to end it. because we've been working towards it. Yes, we've been working towards it. <laughs> Boss, my brother, you said our governors and our, our king and our governor, they are their slaves, not we. So that's why we that we are not the slaves, we stand up right now to defend our to defend our father's land. You understand me? We are going to defend our father's land. Kuma, I will always tell them kullu kullu zan kama gaya maku mu wallahi tallahi zuma billahi la ila ila huwa mu babawa ba uce bana kuma mu babawa bawa bane ka fahimce ni ko ku ko riga kun san cewa ku riga kun san cewa mu ku na kuma ba ku so ku yadda da kaddara ka fahimce ni in ba ku yarda da kaddara shine muka ce kowa ya rabu lahiya laumana ai ba sai dai ku kuka gaya mana cewa ku ne mu ne kuwa ne ai kowa a duniya gaba daya ko ina an san abin ke faruwa kuma domin ku koyi magana shi yasa mu ka gani kullum inda na zo wajen program ne na ina ta magana da hausawa ai my brother abiodun there is no any next thing than we yorubas we should wake up we the youth we should stand up and fight for our rights Capa, and ni ko if understand me we youth this is the time to stand up and fight for our rights we are to fight for our rights somebody they've already take our leaders they've already take them as slaves you understand me so they are in the jail our governors our kings our politicians all of them they are in jail so it's we that we free now, we the youth, me and you, we are the one to take them away from this jail. You understand me? So the best thing is that we are going to stand up. We are going to stand up and use one voice, show love to each other so we can defend ourselves. If not, it's not it's not going to be easy, to be sincere, to fight these people that are in this zoo you understand me? These evil people is not going to is going to hard if we don't use one love, one voice. You understand me? Boss Emmanuel, you are asking me. I'm I'm I'm Yoruba guy. I'm not an Hausa guy, but I live with them. I can speak Fulani. I can speak Hausa. I understand what they are saying. If they are speaking, I understand them. So that's why I'm trying to tell them that the best thing is that we Yoruba should go as if that this allegation does not make sense. I personally, I would have come out and said this allegation does not make sense. But I live in North. I know their attitude. I know their behaviors. I know what they are doing for our people. That is why you see me. I pack down from the north. I come to the southwest, which is my father's land, to defend my people because I know what they are doing with my people is unfair. It's unfair, to be sincere. For those of you who've been following my program, if you check it or if you look at it, like two weeks, like last upper week, I'm a nut. I'm a nut. You understand me? I'm a nut to go and pack all my loads because I know what they are doing with our people. They have a bad mission for us. That is why I come out and I'm trying to explain for my people that this is the right time for us to stand up and fight for this Yoruba nation. They know the truth. The Hausa Fulani, they know that we are going. And all my message that I always speak day by day, it goes to their place. Yes, they always see my message or my program, they always watch it. And for those of you Yes, I agree with you that the hoppers are the first Yahoo first class. Yes, I agree with you, my brother. I agree with you. So, my message always go in touch with them. Wọ́n máa angry message me, Gbogbo bí mo ṣe máa ń everything no angry. máa I understand. For those of you, you are, you are watching my program, is it that the day before yesterday, I, I, I, I, when I was in life, you understand me, tí program lọ. One Hausa boy call in. One Hausa guy call in. You understand me? When the guy call in, he started talking. And I said, Have you two? I said, You are free to say whatever you want to say because right now I'm still in life. You are free to say whatever you want to say. And I believe that Do you understand me? So, bad people, with this message they passed to us yesterday, we supposed to use our sex our brain that the hausa fulani tawa okpon go they know the game they are playing and they are ready to deal with us with everything why is it that we cannot stand up and defend our people right now please you have the power i have the power every single yoruba citizen have the power to defend his people not means that you should come to online and speak you understand me but there is normal simple activities that you can be doing in your facility to enlight your people that the yoruba people they are using us as a slave and it is time for us to go for those of you who are watching me it's time this year you understand me We are going this year. And we have the 100% assurance that we are going this year. And they know. The of Fulani, they know. They know we are going. And nothing thank you very much my brother i'm going to work on that yes i'm going to work on that i'm going to work on that I will make sure I do that. Thank you very much. Thank you. The Hausa Fulani, they know we are going. Yes, they know we are going, and we are going. Nothing can stop us. Hi, I'm going back to my father's land. And I believe that every behavioral also is going back to their father's land. It's time for us to fight for ourselves. Even the former chief of staff also said every one of us should defend itself." I have the video here. The chief of staffs, the former chief of staffs, not Bogatai, all those Nigerian former chief of staffs, they come out publicly and said we should defend ourselves. So, and this time that we people have been talking about, this time we have been talking about, we are to defend ourselves and deserve, deserve our, defend our father's land. This Hausa Fulani, they know what they are doing. They are playing a smart game. Duk wani ya san ya ina cewa ba wuce bata san abin suke yi ba ko billahi bata sani ba wallahi tallahi suma billahi la ilaha illa huwa munafiki ce saboda suna kalle mu kuma sun san abu muka ce tun lokaci muna ta magana sun san abu muka ce ka fahimce ni ko amma ba su faɗi gaskiya domin abun ake samu domin abun ake nema amma duk abun mutane zai nema ga duniya ya kamata ka nema ka nema aljanna saboda menene a matsayi nawa na san cewa aljanna ya haiko me aljanna ta haiko me komi abun ka ka ka tara ga duniyar nan ka fahimce ni ko komai abu ka tara ga duniyar nan na rance da gama Allah kana jin ko wallahi tallahi suma billahi la ilaha illa huwa ka ashida ni ẹsẹ̀ mẹ́fà ni gbogbo dábàá kó jọ let me pick this call hello. hello yes brother good, morning, morning from here yes sir i want to first of all thank you for your program thank you for standing for Dudua thank you for standing for all the Yorubas who are being uh, killed by animals from Mali, Gambia, um, Chad, and uh, Niger. Hmm. I want to tell you that uh, you are doing great. You are doing great. Keep it up. The most important thing is that you are passing the message. It doesn't matter whether uh, anybody wants to say anything. You are passing the message clearly. So it's left for people to understand yes. and stand on their ground because these people are coming with full force. Yes. They are coming. They are coming with full force. But if we compromise in the south, if we Southerners compromise, these people will, will leave us forever. Hmm. It doesn't matter Yoruba, Igala, whatever you call your name. Hmm. These people are ready to leave us forever. Hmm. Imagine Fulanis are having problem in Niger. I mean, in a, uh, in a, republic. Ghana chased them away. Cameroon chased them away. Central African Republic is burning because of Fulanis. Hmm. and somebody is afraid of speaking the truth, hmm. they are the problem. Hmm. Fulanis are the problem of everybody. And the earlier we continue speaking the truth, the better for all of us. you understand? I encourage you to keep it up and stay safe all, always. And um, I want to tell you one thing again. I was one that passed a message to you about the phone number. Relate to your, yes, you can relate to your your any of your your your, your leader. Tell them to get you a UK SIM card, a UK number that you can use for WhatsApp or US number or Germany. Okay. That one is not traceable. Okay. Because if you're using Nigerian number and it's in your phone, those animals can be able to penetrate because every security agency is working for Fulanis. Yes. Army is working for Flani. Uh, police is working for Flani. Air Force is working for Flani. Everybody is working for Flani. That's the only thing they care about. So thank you for your program. continue. We will support you with everything we have. I'm a Biafran, and I will support you guys with everything. Thank you Thank very you. much. Thank you very much. I'm so grateful. Thank you. I will say, what's your name, sir? My name is Marco. Thank you very much. W A K U. Yes. Okay, I will save your number. Thank you very much. All right. Okay. So, my people, that's what I'm saying. You see, there is most people that they wanted to they wanted to say something on this program, People are ready to stand for us. You understand me? People are ready to stand for us. So, ìta àfi ń sọ fún gbogbo it's not possible for us to be speaking Yoruba for fully because these Biafra people, we have to work together. We have to work together. Kò possible for me last lásán láti máa sọ Yoruba, Even if my English is not so good as that, I have to just speak it like that. What I need is that, what I mean is that they should understand the message I'm passing to them. That's what I'm after. Hello, let's next caller. Hello, hello, brother. Ẹ káàárọ̀, ọ̀gá mi ẹ káàárọ̀. Ẹ rà sọ. Yes sir. Ẹ kú fún ọmọ ènìyàn ṣe àdúgbò ìtìjú lágbára Ọlọ́run. Àmì àlọ́, àmì àṣẹ. Àmín, àmín, àmín. Àmín o. Àmín, àmín. Àmín o. Ṣé orí program lẹ wà? Bẹ́ẹ̀ orí program wà. Nǹkan tí mo fẹ́ dá sí bẹ̀ ni pé ṣe rí ẹ má jẹ́ kí a wa jẹ bàbá wa yẹn wọ́n ti mọ̀ pé ìyà tó ń jẹ wá nígbádùn tàwọn. Hmm. Hmm. ìyà tó ń jẹ àwa èmi ni mo bá yín sọ̀rọ̀ orílẹ̀-èdè Libya ni mo ti bá yín sọ̀rọ̀ ok sir. orílẹ̀-èdè mo bá yín sọ̀rọ̀ ìyà tó ń jẹ àwa nígbádùn àwọn ọba wa. Hmm. ẹ bá kò sí balance wa tẹ máa dé ẹwọn máa rí báyọ ọmọ alábàbà àwọn ọmọ alábàbà àwọn ọmọ alábàbà àwọn náà máa ṣe bí bá àwọn kan lọ lọ́hùn ẹ dákun ẹjọ tó lọ́hùn Ọlọ́run tó dáa gan kí la fẹfẹ kí la fẹ ṣe fọ́lọ́run yẹn gan sẹ. kò tiẹ̀ wá yé mi o. Ọlọ́run tó dìbí ṣẹ̀dá wa gan ẹ ẹ máa wà á tó rábàbà wájú ọba tó ń dùbúlẹ̀ tó ń tàkìtì yẹn o tó bá ní kó kírun ó máa hádìí fún ọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àwa ti káwọn ọba ìwà yìí máa rí wọn àwa ọlọ́run hmm. ìyẹn làwọn náà fi wá wò pé nǹkan táwọn bá ti ṣe àṣegbé ẹ dàgbà torí tọlọ́run hmm. ẹ morú ọba àwọn ìmájì amúgbó yẹn amúgbó yẹn nǹkan tó ń sọ lẹ́nu hmm. ọ̀rọ̀ ẹwà rẹlífàtì lájọ ti ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ tó make sense rí gbogbo ìṣesí ẹ ìṣesí kò sọ̀rọ̀ tó wà rẹ́líbáǹtì rí tẹ́ bá nọ́tìsì gbogbo ọ̀rọ̀ ẹ̀ máa ń fọ́lọ̀ ẹ̀ gbogbo sọ fún tí ẹ̀ ṣe ń kọ́ tó bá lóun fẹ́ àdírẹ́sì àwọn èèyàn gan ó kàn máa sọ̀rọ̀ jàù jàù kò wà kò tí ẹ̀ kò wà friendly. ṣé rí i tí mo kàn rí sísọ sọ síta àwọn ọba yẹn ṣé understand yorùbá yorùbá nation yìí iná ló máa jẹ́ kí gbogbo ẹ̀ ní ojútùú ṣé ń gbọ́ kò sí pé politician because. ẹ sáré bàbá tó ṣẹlẹ̀ ṣe rí àwa náà àwa náà à ń plan everybody náà fẹ́ máa wálé ṣe bẹ́ẹ̀ yín kú omi tẹ̀wọ̀ ẹ wálé àwa náà ń bọ̀ ń lé ẹ jẹ́ kí n má tàn yín kò sẹ́ni tó wà ní ibùdó wọn kó any white country tí black bá wà kò sí black tó fẹ́ sọ pé ibùdó wọn eighty percent lòún fi ń wà òkè ẹ má sọ hundred percent eighty seventy kan kò lè sọ pé òun wà òkè. Hmm. ẹ ṣeun gan sa ẹ ká máa bá program lọ ẹ ṣeun gan so people have been calling in wọ́n dẹ̀ think so sọ̀rọ̀ they been saying their aim and objective on this pro on, on this program and the Biafra people they are ready to stand with Yoruba people láti help wa out How another dẹ̀ ṣe kíni help our wa but in tàwa Yoruba need at this moment is that we should use one voice to speak out we should use one voice to speak out because already we are in a zoo called Nigeria and by the special grace of God, you understand me, we are going to come out very soon this year by special grace of God pẹ̀lú ògùn ọ̀tọ̀ náà because gbogbo program tí mo ń ṣe mo dúpẹ́ fún ọlọ́run ọba tó láyé tó dá ẹ̀mí mi sí tó fún mi ní okun àti agbára láti máa ṣe program pé the program is going to the place that I want it to go gbogbo àwọn program mi is getting in touch with them is getting in touch with them. Thank you very much. Help me continue to be sharing the program day by day, time by time, to show that we Yoruba people we are ready to set ourselves free from these evil people calling themselves the cabal or the political leaders in Nigeria. Because I, I always tell you people they have nothing to offer us. They have nothing to offer us. they have nothing to hover the us kuma ku ba wuce zan kama gaya maku kullu kullu wallahi tallahi duk shugaban ku gaba ɗaya sun ce amananin ku har ma ba rabe kowane kabila ne in dai dan siyasa ne wallahi tana ce amananin ku amma da skiya din nan ba ku zuwa a hada masu ba cewa ina raina shugaban ku ba amma ka gaya masu cewa ana ce amanan ku ka gani ko akwai wani lokaci yara wani kuka haife wallahi za su ce masu baba baba ka ci muna mutunci baba ka ci muna mutunci saboda su yaran nan za su tashi kuma a kama tambaye ku maganoyi da yawa kowane magana za a kama tambaye ku wani kai baka iya tambaye ubanka ko uwarka su za su tambaye ka cewa baba ku ne kuka samu cikin duk matsalolin da muke cikin yanzu kuma ba mu yaye maku duniya da lahira What I'm trying to tell my Hausa people is that the time is coming that their kids, as in our ọmọ their child, they are going to stand up and ask them question that, Father, you are the one who put us in all this problem we are facing today. And they are going to stand up and fight against you. Because there is one Shehu, I don't know that he did not, how that he did not even read the Holy Quran, does understand what the Prophet Muhammad sallallahu alaihi wasallam is saying, and the man stand up and is telling us that the Biafran and Yoruba Oduduwa agitation, they are terrorists. You know, the man is speaking out of his sense. The man, the, the man is speaking rubbish and is calling himself a start or what, what is he calling himself? Or Sheikh? Is that a Sheikh? It's not a Sheikh, he's an evil man. According to my, according to my own belief, is an evil man. It's not his, not it's not it's not a sheikh. Even though we've not been to Saudi Arabia, we've not been to all these Islamic country, we know what is going on. We know what is going on, and we are seeing everything. How will a a, a, a, a imam or sheikh is going to be went in and negotiate with the terrorists? With the terrorists, you understand me? So, how what they are doing, I believe very soon everything will come to a head because we are going to get our father's land. And our father's land is Yoruba. And I pray for every one of us that you are watching me. Please try to support the Koiki Media. Thank you very much for you watch, watching me. And our exercise book, I'm going to update you in the next, what, what will I say? In the next um, two to three hours, I'm going to update you on our what am I calling? Please don't call that number, please. Please don't call that number. Just it's only WhatsApp only. Everything has been typed there. Only WhatsApp only. Only WhatsApp only. So I wanted to make sure that I use my Meg on that same card finish before I can stop putting it in my phone again. You understand? just try and call us on WhatsApp. I will I can only unable to pick normal direct call so it's only whatsapp call that i can pick right now you understand me please in the next two hours i will try to update you update you nípa àwọn ìwé tí àwọn èèyàn wa tí wọ́n support wa so it's one hundred and twenty one thousand one hundred and twenty notebook notebook ni wọ́n ti ń bá wa ṣe ní ọwọ́lọ́wọ́ báyìí okay hello let me pick this call this is one of my brothers hello bọ̀dá mi o hello hello ẹ káàárọ̀ ẹ bá sọ̀rọ̀ sókè ẹ dákun hello ẹ káàárọ̀ ẹ bá. hello ẹ yes yes yes sir. yes ẹ kú ètò. ètò ni yes sir. agbára Ọlọ́run ọdún ayé lágbá pé ọlọ́run àmọ́ bá wa tó do ayé lágbára ọlọ́run a máa rí gbà. àṣẹ àṣẹ àṣẹ Èdùmàrè. ẹ̀dẹ̀ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ takun takun takun takun torí kò í sí. kò í sí. ẹgbẹ́ láti ibì mọ́ lọ sí kan kò í sí ṣòwò lábẹ́sọ ni àbí wàhálà àbí gbogbo ẹ̀ agbára ọlọ́run nígbà tí ilé náà bá délé ọlọ́run ní fi yín ṣàwátì o. àmì àṣẹ àmì àṣẹ gbogbo àwọn tó wà ní orí nílẹ̀ oòdùà àtàwọn tó wà ní biafra land they, they should try to lis ten to what i'm saying right now look at what is happening yesterday in olu olu area ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní olu lánàá and if you are telling our people that the uh, the war is already at the gate already hmm. wọ́n máa ní pé irọ́ ni irọ́ ni look at what uh, air, for, eh, air force uh, air force look at what they did yesterday. Hmm tí wọ́n gbé tí wọ́n gbé aircraft hmm. tí wọ́n lọ fi strike wọ́n ní ibi tí Eastern Security Network ibi tó wà wọ́n lọ ju bọ́ǹbù síbẹ̀ hmm. and then Boko Haram wọ́n wà ní north hmm. for over ten years wọ́n gbé kinní síbẹ̀ kan lọ strike. very soon náà wọ́n tún máa sọ pé àwọn fẹ́ wá sí irú èkó tàbí inúgbó kan wá nípa àwọn fẹ́ àwọn dìtẹ́ ti kíní kan bí wọ́n jù síbẹ̀. these these people àwọn èèyàn tá a sọ̀rọ̀ pa gọ́ọ̀mẹ̀ntì à nípa yìí kò lè work mọ́ àwọn tó bá ń gbọ́ mi Nigeria cannot work anymore. Thank you very much. Thank you very much, my brother. Let's give another person chance. Thank you very much. Please. Hello. Hello. Hello. That's location four one nine phone number. their network is not good it's not so strong as that so if you see my people so these people have nothing to over us they have nothing to over us than to what we should defend ourselves we should try and defend ourselves and defend our people we are to defend ourselves and defend our people hello good morning ẹ káàárọ̀ yes sir. ẹ pẹ̀lẹ́ ojú agbógun wa o. àṣẹ àṣẹ Èdùmàrè. mo ní kí n lọ ní mo sì rí program yìí. ẹ sàn. yà ẹ jọ kí ni tá máa ṣe iná burúkú ẹ meeting àbí rally. ẹ sàn. ìbẹ̀rù oníwọ̀n nípa lọ́rọ̀ ọ̀rọ̀ olùbánisọ̀ yẹn. ó yẹ kí bóyá ká lè ṣe papọ̀ pẹ̀lú àwọn Biafra. kí lè ń sà wọ́n ní ká jọ ṣe papọ̀ káwọn biafra náà kan káwọn náà jọ wọ́ọ̀dì papọ̀ pẹ̀lú wa. kò sí wàhálà kò sí wàhálà sà wọ́n ti ń ṣiṣẹ́ lórí yẹn lábẹ́lẹ̀ sà so a máa get. owó wà very important tó bá tó bá rí bẹ́ẹ̀ ní agbára ẹ̀mọ̀ pé agbára ọ̀nà méjì nìyẹn bẹ́ẹ̀ni sà papọ̀ ó máa tó dìde kan so ó máa lè at least tún lè pull á lè crowd á tún lè jẹ́ kí àwọn ará bíi kí ẹ̀mí wọn gbọ́n ìyàwó nínú ìyàwó hmm. ìyàwó mẹ́ta ìyàwó nínú kíní èèyàn méjì tí lòun ò ṣe mọ́ so ọkọ tó kù kó mọ́ ṣàṣùrà ni hmm. so kò sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ ṣeun gẹ́sà. kódà ẹ máa bẹ́tò lọ àdúrà gbé wa. àmín. hello ẹ káàárọ̀. hello hello salaam aleykum o. wa salaam ẹ káàárọ̀ sa. ẹ káàárọ̀ àpò dédé àsìkò yìí o ẹ sì kú ètò náà. yes sir wa o. àmín àmín àmín àṣẹ. tóyìn ló ń sọ̀rọ̀ láti Dubai. ok sir mo ń gbọ́ wọn yín o. nípa ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa àwọn àwọn tán jó lórí wa àwọn náà ni wọ́n ń fa gbogbo ẹ̀. àwọn náà lẹ́rú nù àwa yìtù. tó jẹ́ pé ní nígbà tó jẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ sí fámìlì wọn rí hmm. tọ́ba ti gbé ọmọ ìk kan nínú wọn tán ti tí wọ́n tú lọ́rùn pa àbí wọ́n gbé wọ́n hmm. gbé wọ́n gbé ara ẹ̀ lọ hmm. tán gbé ẹbí tiwọn náà wọ́n á mọ bó ṣe ń dùnyàn hmm. wọ́n àti ìmọ̀ bó ṣe ń dun àwọn èèyàn lọ́wọ́ yìí wọ́n rò pé wọ́n rò péré làwọn èèyàn ń ṣe ni gbogbo ẹni tó bá dẹ gbogbo ẹni tó bá dẹ wọ́n ṣe pé kílẹ̀ kíkí kílẹ̀ kílẹ̀ wa kó má da ká má délẹ̀ kiri ọlọ́run àbá wa gbé wọn gbìn ni ọlọ́run àbá wa gbé wọn gbìn gbogbo nǹkan tí wọ́n ń ṣe sí olórí olórí lóye Sunday kó gbogbo ẹlẹ́bí bọ̀dì rí ẹni tó tún dìde lẹ̀ tó tún ní òun fẹ́ ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ wọ́n tún gbógun tì gbogbo ẹni tó bá dẹ̀ ń gbógun tì Ọlọ́run á máa gbógun tì wọ́n ni. àmì àṣẹ àmì àṣẹ àmì àṣẹ àmì àmì àmì. gbogbo ẹ̀dákẹ́dá tó bá wà níbi ẹ̀ pé ní káwa tá a jẹ́ tá a jẹ́ Odùduwà tá a jẹ́ Yorùbá pé ká má ní lọ síwájú pé ká má jẹ gbádùn pẹ̀lú ògo Ọlọ́run wọn ní rí bá ti sí wọn ní rọ́nà gbégbà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run torí gbogbo àwa tá a wà láàbùrọ̀dù ń bíbẹ̀ àmọ̀ nǹkan tá à ń fèsì ṣe bí olóṣì owó ara wọn wọ́n ń wá síbi báyìí tó máa ń gba vaccine ẹ̀wọ̀n ń kúrò nàìjíríà wọ́n ń wá síbi tó máa ń gba vaccine ẹ̀ tí ò sí vaccine nàìjíríà wọ́n lọ sáàbùrọ̀dù wọ́n ń kó àwọn ẹbí wọn lọ gba vaccine ẹ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn táwọn èèyàn fi ń sunkún gbogbo gbogbo ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pa ẹ̀jẹ̀ wọn ló máa bí wọn gbogbo wọn tẹ̀bí wọ́n ń dá mọ́ràn wọ́n ń dámọ̀ràn pé àwọn àwọn fẹ́ lọ sí kinní kan twenty twenty three àwọn fẹ́ ṣe kinní kan ní twenty ebi tán bá dìgbà náà ni ọlọ́run ló mọ ọlọ́run ló mẹ́ni tó máa dọ́là kó sẹ́dá kan tó mọ̀lá ọlọ́run ló mẹ́ni tó máa dọ́là hmm. ọlọ́run ló mẹ́ni tó máa dọ́là ẹni tí ò ní dọ́là tó ń dóṣù méjìlá nílé ayé ẹni tí ò ní tí ò ní dọ́là tó ń dóṣù méjì hmm. tó ń dọ́dún méjì hmm. ẹni tí ò tí mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ in the next one hour tó dẹ̀ ń sọ̀rọ̀ twenty twenty three tí ò tí mọ̀ bóyá ó máa kú. Hmm. Alhaji Abdulateef Jákàndé ṣé ọmọ pa àwọn máa kú lásìkò tán kú yẹn wọ́n mọ̀ náà. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀. wọ́n mọ̀ àwọn èèyàn àwọn èèyàn bẹ̀rù Ọlọ́run wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n bẹ̀rù gbà tán máa sùn tí wọ́n ní kówó lọ sínú sàárè. tẹ bá wo last program mi gan ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí exactly tí mo sọ nìyẹn nobody knows tomorrow we cannot we don't know what, what can happen tomorrow try to defend your people so you have a good issue and good record nígbà tó bá kú tán torí tí ẹ̀dá bá ṣe nígbà tó wà láyé tó bá kú tán tá a bá ń sọ àwọn àwọn màláìkà wọn máa jí wọn máa ní lágbájá sọ gbọ́n tó ṣe sọ orí tó ṣe so ẹ ṣeun gan bọ́dà wa thank you very much ẹ ṣeun. so ọlọ́run á gbàdúrà gbogbo wa ọlọ́run á ṣàánú fún wa àmín àmín ẹ ṣe gan So for those of you who are watching me around the globe, I thank you very much. I'm so grateful I'll be going now. So because I've promised you people two hours to update you on the exercise book. Please, on that the same exercise book, we are going to 10 million exercise book. 10 million exercise book. And we are waiting for your support and donation. Please, I don't forget to donate to Koiki Media just for the movement of uh, for our movement up and down. Thank you very much. I'm so grateful. God will continue bless every one of you. So join me once I'm to upload you the details on the exercise book T and Sheni ṣe So I'm going to update you people bó Shendo because we have to be telling you Baba a bá because you are sending money to us, you are making a donation to us. So you have to see what you are sending money for. So we have to be showing you people let me pick this last call so i can move further on my journey hello Ekaro. i greet you my brother. hello good morning. good morning i greet you. yes sir. this is biafran son calling. okay thank you very much i'm listening to you sir. Yeah. Yeah, brother, I greet Yoruba Nation, those who is fighting for the freedom, those who believe in their freedom, because we already in a war already. Yes, we are in a war. Thinking that is, there is no war. There is anybody that is thinking there is no war in Nigeria. Hmm. I pity for the person because you don't know what is coming out. Yes. Fulani attack by the night. Hmm. Fulani attack by the midnight. If we stay and fold our hands, hmm. these people will kill us. Finish. If we still believe in our king, we all die finish. Mm. If we still believe in our, our governments and our, our politicians, we all die finish. Amen. It's if if an upper if an upper that people the respecting can say that all the flying that they chase in, in Shasha to mm. come to his own place to, come and to come and take refuge and live with him. People that is from Sahel, people from Niger, to come and stay in his own place. That shows that Yoruba don't have any king. Mm. People to, should be careful. People, people they listening to this time. Let the youth of Yoruba and youth of Biafra wake up and fight for their rights. These people have already sold us finish. They don't care for us. They only care for their children. Hmm. years without nothing, without no benefit, when you are still benefiting one Nigeria. Anybody that is that that is to one Nigeria, you you you start stabbing to death. It's not it's your enemy. Anybody that is to one Nigeria in your side, shout, kill him. It's not. It's, now we start off war, no pity no pity. Thank you, my brother, for your good work. Continue your message. God will bless you. Amen. Thank you. you. Thank you very much. Yeah. Do you hear that what my Biafra brother is saying? He said, We Yoruba, we don't have a hubbers. we don't have a leaders. So we have to, we youth, we have to stand. Emma Binuela Kumumbo, we have to stand up by ourselves. Can't be different. Our wa, ká dẹ̀ support ara Hello, ẹ káàárọ̀ láti bọ̀ sà. Hello. ẹ káàárọ̀ ẹ bá dá sí tòsí. good morning na english i dey speak o mi ní kọ́ yorùbá dáadáa o. Oh. okay which language are you sir. àti igbo. okay you are my bra my biafra brother. yes my brother my brother i like wetin you dey do jare. good morning good morning sir. as you dey kekere you dey check what you are doing is very very good just keep up you understand. Yes. you understand. all the things we they do is very, very good. I just watched your program this morning. Okay, sir. So, it's very good, and we need people like you for that country because people don't know what country. Yes. We, we, we go here. Mm. We know it's happening in that country. Mm. But, uh, uh, mm. to tell us they don't tell us the truth. Mm. Like this is need to who will tell people the truth. Imagine this morning, read this morning online. Nigerian minister is telling the whole Nigeria that they are coming and arm themselves. Mm. If you, if, if you, if you, if you, Amanda, stop. So they have collected Nigerian citizens. And this our defense is telling you now that Hello, the network is breaking. The network is breaking. Please call to my WhatsApp. It's only WhatsApp call I'm going to pick. For those of you who are just calling direct call, I'm not going to pick that. Please. Okay. Hello, this hello, the network is breaking. Hello. I said the network is breaking. I don't hear you clearly. That, that's that's location 419 for us. So we have to work on all this. All this network that is breaking now is part of the lack of a good leadership in Nigeria. So we are no, going to work on. I'm calling from Nigeria. I'm not calling from Nigeria, but I use WhatsApp. Okay, okay, okay, okay. okay. Listen, man. Eh? Listen. What I'm trying to tell you is that that country now, that country is at war. Because if you listen to what the minister is saying, to... so hello for those of you who are watching my program. Thank you very much. I'm so grateful. So I will be going by now. So please join me tonight by 10 o'clock. You understand me? Try and join me by 10 o'clock. For those of you who want to chat with me or to know more details about what I'm doing, to support the Yoruba Nation, to support our exercise book, to support Koiki Media, please call me on my WhatsApp. That's my WhatsApp number, please. Thank you. That's my WhatsApp number. For those of you who are asking for my WhatsApp number, support the Koiki Media um, page. for, for those of you who are in YouTube, please go and type go and tap Olayomi Koiki on YouTube and subscribe to it. Thank you very much. So we are going to be updating you on what is going on on Yoruba Nation, and uh, we are going to speak both the both the two language, both the two language. Please, for those of you who want to call me on WhatsApp, please don't call a video call. I'm going. I'm not going to pick a video call. You've been seeing my face live and direct. I'm not hiding my face, so you have just to call the normal call to call the WhatsApp call, please. Hello. Hello. Good morning. Yeah, morning. How are you? I'm fine. Please help me to meet the background. Thank you very much. So what? Help me to meet the background. The, the phone you are using to watch me, help me to to to to meet it. Hello. Oh, okay. Hello? Okay, I'm listening to you, sir. Yes, uh, yes, uh, I'm very, very happy what you are doing, that. Yes, sir. I just uh, went to the WhatsApp now. So I, I, I see you. Okay, sir. What you are doing is very, what you are doing is very, very good. Thank you very much, sir. So what, what is, if you see what is going on uh, in Oro now, you know that uh, there is war. Hmm. Uh, war, war, not more war. Hmm. I'm very, very happy. Every time you need any support, I'm calling from Mozambique. Anytime you need any support, this is my number. Okay, sir. Thank you very much. I'm so grateful. So I'm going to contact you. What's your name, sir? Steven, Steven. Okay, okay. Thank you very much. Thank you very much. Thank you very much. Thank you. So all my Biafra brothers that are calling in this morning, they are telling me that if I need any of their support in anything, I just try and contact them. So that's what we are talking about. We should use one voice. Those of us who are fighting for this agitation, including the Yoruba and the Biafra, the, our, both our leaders, all our leaders that they are fighting for this agitation, let's use one voice. At least now, have received more than four numbers of Biafras àwọn kan text me tó jẹ́ Biafras You understand and they are showing me their faces they are sending their everything to me they said if I need any of their help or if we Yorubas need any of their assistance I should let them know they are going to render it for us thank you very much I'm so grateful please join me in the night for my night broadcast and I'm going to update you on the exercise book that you give us the donation to to print out to give it to Yoruba youth, the Yoruba students, both the primary and secondary. So we are going to do that. Thank you very much. God will continue bless every one of you. Ọlọ́run a máa wà pẹ̀lú yín o, ààbò Ọlọ́run tó dájú á wà ní orí èmi àti yín gbogbo wa pátápátá. So people don't want me to leave this program, they don't want me to leave on the show, but let me just receive this one call again. Hello. Good morning. Please, your name. Where are you calling from? Uh, uh, good morning, my brother. My name is Chukunoso. That's my Biafra brother. Yeah, yeah, yeah. I'm calling from Angola. Angola, Angola. How is Angola this morning, sir? We are cool. We are cool. Okay. See, what I just want to chip in is this. You know, we say a tree can never make a forest. Yes. You know. So once uh, we, we Yoruba and the we the Oduduwa and the Biafra join hand together. We can put all this bastard. I'm telling the truth. Once we are, we are together, they will run. They will run on their own. Yes. That is the simple truth. I must tell you, I must be. That, that is the bitter truth. I'm telling you the I'm telling you. And now, you know, in the Southeast, our governors, we don't send them. We don't, we don't even recognize them. Yes. What we believe now is in the Canada IPOB. Yes, yes. And the, in the West, in the West, they are trying to sell this election. You see, none of them is talking. None of them is making sense. Hmm. You see. So what we need to do now, we need OPC to rise up. OPC is what we need now. We don't need Amoteko. Amoteko, Amoteko is dead. Hmm. You see, Amoteko they are dead already. Dead. Because they use dead already. So what we need now is OPC. Hmm. Okay. You see. So once we are together, they will run on their own. Hmm. That's the simple fact. Our, leader Martin Nadekano gave a, broadcast yesterday. Uh, we are not happy about, about the statement. that they say the, uh, the Yoruba is their slave and they are the master. So that, that, that can you imagine? Yeah. They, can you imagine? They, they said they were they were allowed. What I'm according to what the information is getting to me with one of the people that we've been living together with in North is telling me that they said even though they wanted to give a freedom to people, not Yoruba, they can try and give it to Biafra. So, and I believe when the Biafra is free, Yoruba also is going to be free because we are going to work and fight together. That's the key. That's the key. That's the Let's join hands together. That's the key. Thank you they very have nothing to contribute in, in Nigeria economy. They contribute zero in Nigeria economy, and they are holding everybody down. Yeah. You see. Thank you very so much. So we knew this, help, this is their agenda. They will never work. Thank you, my brother. Yes, help me to share this program to all my Igbo brothers and sisters, both in Nigeria and overseas. so they can be watching us live and direct. We are to work together. No problem. Con we are to work together. Thank you very much. We are together. They can never divide us again. Thank yes, you, yes, yes. So thank you very much for those of you who are watching me around the globe. Once my name again is Taiwo. Everybody popular know me as Omo Mommy. Thank you very much. I'm so grateful. It's Olaya Miko Iki is bringing the word closer to your doorstep this morning. Please help me to share this my program. Help me to like. I'm not seeing that like as the way I want it. Help me to share it. Like, like, share, share, share, share, and like. Thank you very much. Join me in the midnight by 9, 9 p.m. or 9.30 p.m. to give you the update of what is happening in the zoo. Zoo. In Nigeria calling zoo. A country calling zoo, which is location 419. I'm going to be updating you exactly what is going You understand me? I like what you, uh, okay, thank you very much. I've been seeing your love and like, love and like, love and like. Help me to share. I want to be seeing the share, share, share, share. Share it to every page. Please let every let this video go viral. Let it go viral because these people have nothing to hover us. They have nothing to hover us. We are the one to defend ourselves, to defend ourselves. Please, those of you who are calling me direct number from Saudi Arabia, please, I want you to call my WhatsApp number, please. Don't call the normal call. Call me from, call my WhatsApp number, please. Don't call the direct call. Thank you very much. I'm so grateful. You are, uh, if you are to give me any information on what is going on, thank you very much. God bless Yoruba Nation. God bless Odudua Republic, and God bless and God bless Biafra. My brother, brothers that have called me. God bless every one of you, and God bless Biafra land, and God bless Odudua land ẹ ṣeun gidi gan gbogbo ọmọ ìyá mi tí ẹ ń wò mí káàkiri gbogbo àgbáláyé thank you very much i will be moving now i will be moving now ṣe ibo òun ṣe mú tó i'm just trying to do the program so mo kàn wá abẹ́ igi kan kí n dúró sí láti lè satisfy ẹ̀yin èèyàn mi and so i can update you on what is going on on the show so i'm going to be giving you the best of my show every time, every day. We need your support and donation to our media. So you see, as we are moving up and down we are trying to we are trying to just what we are trying to update you people everything that is going on not that we cannot do anything on you you understand me but you just have to we should let us we should work together so we should fight for our nation it's Yoruba nation Oduduwa nation thank you everyone for you watching my program thank you very much i'm so grateful. God is going to bless every one of you. I'm so grateful. Thank you very much. Join me by the 9 p.m. of the day. So we are going to continue from the show. Thank you very much. I'm so grateful. Thank you.